سورة المرسلات بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والمرسلات عرفا mo fi àwọn atẹ́gùn tí mo ń sáré ní tẹ̀lé ń tẹ̀lé búra. فالعاصفات عصفا mo tún fi àwọn atẹ́gùn ìjì ní jíjà búra. والناشرات نشرا mo fi àwọn atẹ́gùn tí ó ń tú òjò ká ní títúká búra. فالفارقات فرقا mo tún fi àwọn ohun tí ó máa ń ṣe ìpínyà búra. falmulqiyati dhikra. mo sì tún fi àwọn olùmú ìrántí wá búra. udran aw nudra. láti yanjú ọ̀rọ̀ tàbí láti ṣe kìlọ̀kìlọ̀. innama tu'aduna lawaqi'. dájúdájú ohun tí a bá ń ṣe àdéhùn rẹ̀ ohun tí yóò ṣẹlẹ̀ ni. Nígbà tí àwọn ìràwọ̀ bá di nǹkan tí a pa ìmọ́lẹ̀ rẹ̀ rẹ́. Àti nígbà tí sánmọ̀ bá di ohun tí a fàya. Àti nígbà tí àwọn òkè bá di ohun tí a túká. وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل àti nígbà tí a bá fún àwọn òjíṣẹ́ ní àsìkò fún ọjọ́ wo ni a sún kíkójọ àwọn òjíṣẹ́ síwájú sí fún ọjọ́ ìpínyà. وما أدراك ما يوم الفصل kí ni yóò fi ọjọ́ ìpínyà náà mọ̀? ويل يومئذ للمكذبين ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí ó pe òdodo nírọ́. ألم نهلك الأولين Ǹjẹ́ àwa kò ti pa àwọn tí àkọ́kọ́ rẹ́? ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ Lẹ́yìn náà, a ó sì tún fi àwọn ti ìgbẹ̀yìn náà tẹ̀lé wọn níbi ìparun. كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ Báyìí ni àwa máa ń ṣe pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ Ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí wọ́n ń pe òdodo nírọ́. ألم نخلقكم من ماء مهين ǹjẹ́ a kò ti dá yín láti inú omi tí kò lágbára. فجعلناه في قرار مكين. lẹ́yìn náà a wá fi sínú ààyè kan tí nǹkan kan kò lè gùn. إلى قدر معلوم. títí lọ di àkókò kan tí a ti mọ̀. فقدرنا فنعم القادرون àwa pa ìbùbù rẹ̀ àwa la dára jù ní àwọn olùpè ìbùbù. ويل يومئذ للمكذبين ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí wọ́n ń pe òdodo nírọ́. alam naj'alil arda kifata. ǹjẹ́ kìí ṣe àwa ni a ṣe ilẹ̀ ní ohun tí ó máa ń fa gbogbo nǹkan mọ́ra. ahya'an وأمواتا ààyè ni tàbí òkú ni. وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا àwa sì ṣe àwọn òkè tí ó ga sínú rẹ̀ àwa sì fún yín ní omi tí ó dùn mu. ويل يومئذ للمكذبين Ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí wọ́n ń pe òdodo nírọ́. Ìntọ̀lìkú ilá máa kúntùn bíhi túkẹ́dìbòn. Ẹ máa lọ síbi ohun tí ẹ ń pè nírọ́. Ìntọ̀lìkú ilá ọ̀dìlìn dí tẹ́lá ti ṣùádà. Ẹ máa lọ síbi ìbòòjú tí ó ní ẹ̀ka mẹ́ta. Láàbọ̀lì ilé wọ́n wà láyé ògùn ní mìíràn kò lè síjì ìtura bò wọ́n tí kò sì lè dáàbò bò wọ́n lọ́wọ́ iná. innaha tarmi bisharin kalqasr. dájúdájú òun yóò máa ju ẹ̀ta iná sí òkè gẹ́gẹ́ bíi pẹ̀tẹ́ẹ̀sì. ka'annahu jimalatun sufr. wọ́n dàbí rànkúnmí aláwọ̀ ìyeyè. ويل يومئذ للمكذبين. Ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí wọ́n pe òdodo nírọ́. هذا يوم لا ينطقون èyí ni ọjọ́ tí wọn kò ní sọ̀rọ̀. ولا يؤذن لهم فيعتذرون a kò ní í yọ̀ọ̀da fún wọn pé kí wọ́n wá àwáwí. ويل يومئذ للمكذبين. ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí wọ́n pe òdodo nírọ́. هذا يوم الفصل جمعناكم والأولين èyí ni ọjọ́ ìpínyà tí a kó yín jọ àti àwọn tí ó ti síwájú yín. فإن كان لكم كيد فكيدون. tí ẹ bá ní ète kan lọ́wọ́ kí ẹ̀yin dá ète náà lé mi lórí. ويل يومئذ للمكذبين ègbé ni ní ọjọ́ náà fún àwọn ẹni tí ó pe òdodo nírọ́. إن المتقين في ظلال وعيون dájúdájú àwọn olùpáyọ̀ ọlọ́run wọ́n wà níbi ìbòòjì àti omi ìṣẹ́lẹ̀rú. وفواكه مما يشتهون àti àwọn èso nínú èyí tí wọ́n bá ń fẹ́. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون ẹ máa jẹ kí ẹ máa mu ti ìgbádùn ti ìgbádùn nítorí ohun tí ẹ ṣe níṣẹ́. inna kadhalika najzil muhsinin. báyìí ni àwa máa ń san ẹ̀san fún àwọn oníṣẹ́ rere. wailun yawma'idhin lil mukaththibin. ègbé ní ọjọ́ náà fún àwọn tí wọ́n pe òdodo nírọ́. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ẹ máa jẹ kí ẹ sì máa gbádùn fún ìgbà díẹ̀ dájúdájú ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀yin. وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí wọ́n pe òdodo nírọ́. وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ àti pé nígbà tí wọ́n bá pa wọ́n láṣẹ láti tẹríba kírun wọn yóò kọ̀ wọn kò ní tẹríba kírun. ويل يومئذ للمكذبين Ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí wọ́n pe òdodo nírọ́. فبأي حديث بعده يؤمنون. Èwo ni ọ̀rọ̀ tí wọ́n gbàgbọ́ lẹ́yìn rẹ̀?